alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi la sharika lahu fi rububiyyatihi wa la sharika lahu fi uluhiyyatihi wa la sharika lahu fi asma'ihi wa sifatihi والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ò nírú kò sẹ́nìkan tó ọlọ́run ọlọ́run ò sì jọ nǹkan kan nínú gbogbo ń tọ́dá gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba aláǹṣe kò sẹ́nìkan tó lè ṣerú ẹ̀ téèyàn bá gbà pé ẹnìkan bẹ tó lè ṣe tọ́lọ́run ṣe onítọ̀hún ò jẹ́ mùsùlùmí mọ́ lẹ́yìn náà ọba iná lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn gbogbo ìran àjọsìn tọ́lọ́run ọba aláàní á fi sìn un tá a bá ti fún ìtọ́lọ́run dá tá a bá ti fún lọ́kàn nínú àwọn àjọsìn náà èèyàn ti kú nínú ìsìláàmù nìyẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹni tí máa ń ṣe bọ́ ńláńlá ó ti jáde kó nínú ẹ̀sìn Islam gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ni ó bàjẹ́ pátá ọlọ́run bá ní làyín aṣọ́lákítà làyé àbátọ́ ní amalu rẹ̀ Muhammad tó o bá ṣe bọ́ gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ó sì ti bàjẹ́ o wọ̀lọ́wọ́ aṣọ́rakú ọlọ́run ní gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n bá ṣe bọ́ láhàbítọ̀ ọlọ́run bá Allah subhanahu wa yóò kálàdù fi náà rẹ̀ huwa yukhalladu fi nnar ọlọ́run ọba aláwọ̀ ni mo jáde nínú ná tọ́ba ti wọ̀ ná yọwọ́ wọn bẹ gbére bọ́lọ̀ ṣe sọ́nà al-Qur'an nìyẹn ó ní innal ladhina kafaru ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ti di kèfèrí min ahlil kitabi nínú àwọn tá a fún tíra síwájú àwọn jù àtàwọn alátẹ̀wọ́ wal mushrikin àtàwọn ẹlẹ́bọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ̀ àwọn ọmọlẹ́kẹ́ ẹlẹ́bọ̀ àtàwọn ẹyẹ ẹlẹ́bọ̀ àtàwọn bàbá ẹlẹ́bọ̀ aláàjì ẹlẹ́bọ aláàjì ẹlẹ́bọ ọ̀dọ́ tí ń ṣẹbọ ọlọ́run bá ní wal mushrikin gbogbo àwọn ẹlẹ́bọ fi nari jahannama ọlọ́run bá ní iná jahannama ni wọ́n wọ̀ ọ́ khalidina fiha ọlọ́run bá ní wọn ò ní jáde ń bẹ̀ ulaika hum sharrul bariyya torí pé ẹni burúkú ni wọn bó ni òsè ń jẹ́ ẹni burúkú ọlọ́run lọ́dá ọ wá gbà pé ntọ́lọ́mọba aláàdá ó lè ṣe ntọ́lọ́mọ ń ṣe ọwá ló ọ̀fẹ́ sẹ̀sìn ọ̀wọ́n wa lọ lè sin tọ́lọ́wọ́n bá aláàdá ó sì mọ̀ pé nǹkan yẹn ọlọ́wọ́n bá aláàlọ́ dá nítọ́lọ́wọ́n sì dá ò lè jọ́lọ́wọ́n tí ò bá jọ́lọ́wọ́n à lè sìn gbogbo ẹni máa ń ṣèkan nínú àwọn ẹbọ ńlá tá a fẹ́ kà yìí àwọn àlùfáà níyọ́ jáde kúrò nínú ẹ̀sìn Islam a sì máa pè é lẹ́lẹ́bọ lẹ́yìn ìgbà tá a bá ti ṣàlàyé fún tí ò bá túwọ́ tí ò bá ti túwọ́ a pé gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ó ti bàjẹ́ lẹ́yìn náà wá ti gbà pé ó ti kó nínú Islam lẹ́yìn náà a pé a lè kírun lẹ́yìn ẹ̀ jẹ́ imam tí bá sàlàyé àwọn ẹbọ yìí fún yín sí èyàn máa sọ mọ́sálásí tí ó ti kírun ni èyàn sì máa sọ ẹ̀yìn ìmáàmù tí ó tòsí ìwọ wá ní tijú mọ́ ipe ibo ah, láti wá máa kírun wọn náà gbọ́dọ̀ mọ́ kírun ó sì gbọ́dọ̀ mọ́ nírun ẹni tó sì fẹ́ kírun fún ọ yìí ẹlẹ́bọ ni ó sì mọ̀ pé ń ṣẹbọ ó sì ti sọ fún ọlọ́run òtúwọ́ tí wọ́n máa wá kírun lẹ́yìn rẹ̀ lánìyàn kó ń tijú rẹ̀ àbí kó ọba kó ọba àdẹni tí ò ní nírun ẹni ọba sì nírun yọ wọ iná ọlọ́run. láàyè sọlá wàrà à wà láàyè sáwùwàjì kọ́dà àní fún lọ́mọ àní fún yàwó àwọn náà ò ní fẹ́ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fún abọ̀rìṣà ọlọ́ni ọmọ yẹn obìnrin ẹ̀ gbọ́dọ̀ fi wọ́n fún àwọn ẹlẹ́bọ wàlá ìtawọ́lá lẹ́yìn náà a gbọ́dọ̀ mú lọ́rẹ̀ ayò ẹni tó gbé ẹbọ rò pé ẹlẹ́bọ ni káwá mú ní ọ̀rẹ́ five and six ipe wọn ò lè má rí ọ àfikún délé ẹ̀ òun náà yọmọ wálé rẹ lẹ́yìn náà ọmọ ràn án lọ́wọ́ lérí ẹ̀sìn rẹ̀ ó mú lọ́rẹ̀ ayò tónítọ̀hún bá kú tọ́lọ̀ bá kó kú sí wa tí wọ́n wala ń ṣẹbọ wọlá ba gẹ́sàl àní bá wọn wẹ́ wọlá yóò káfàn àní fi aṣọ sí i la aṣọ tó kú sínú ẹ̀ òun náà láti yí bàbá jẹ́ bí àbọ̀jẹ́ bàbá àní fasọ wáyé sí i la wọ́lá yóò kọ́bàrú fi makọ́bìrì lè mùsùlùmí ìtẹ́ wa tó jẹ́ tẹ́ mùsùlùmí yẹn ta ní yẹn àní gbé lọ bẹ̀ á gbé lọ ìtẹ́ àwọn yòókù ẹ̀ ẹni tá wí wọlá yóò dé àádá a ní sàdúwà fún kọlọ̀mbà kẹ́ tí ma ní lágbájá kú amẹ́lẹ́bọ ni a ní kọlọ̀m fi rẹ̀ níbòlá ayé rẹ̀ finari jahannam ṣéwù lágbájá kú a sì mọ̀ pé ẹlẹ́bọ ni a ní ní rahimahullah a ní sọ bẹ́ẹ̀ àfa lágbájá wọ́n lọ jáde láyé a ní lọ bí jànásà rẹ̀ àwọn ọmọ sọ́jà náà sàlọ́ni bóòlù àti wàá mọ̀ pé ẹlẹ́bọ ni tá a bá di tí ń ṣe bàbá yìí tá a wá sọ fún pé ẹbọ lẹ́ ń ṣe yìí ẹ má ṣe má tó ní òun ò lè fi orò òdílé lẹ́ o ẹ̀sùn ní ká má sọ̀rọ̀ òdílé òun ò lè fi ẹbọ tó ń ṣe yìí lẹ́ o òun má ṣe lọ àtijàre rẹ̀ tá a bá kírun sí la a rí báyìí tí ń ṣe a sì sọ fún lẹ́yìn ìgbà tá a sọ fún tán lólóhùn ò ní yí padà ẹlẹ́ẹ̀kejì òun ni kọ́jẹ́ pé òun gangan lọ sọ fún gbogbo ayé pé ẹlẹ́bọ lòun òun ṣẹbọ o pé báwa ṣe wà yìí àwa ń sóògùn ẹ̀yin alùsùnà ilé gbọ́ ilé mà àwa ń tiwa àwa ń jerí eku àwa ń jerí ẹja eré èèyàn nìkan làwọn jẹ àgbàṣẹ́wò kan ní lẹ́kọ̀ọ́ mi ó ní gbogbo eré jíjẹ ni àtẹ̀rí eku àtẹ̀rí ẹja àtẹ̀rí asín ó ní eré èèyàn nìkan ní kéèyàn má jẹ ẹsẹ̀ jẹ yìí má náà ní ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wàá pọ̀ lójú wọn sá ìjọba náà sì gbà pé táwọn afáàsó náà sọ pé ẹ má lo eré èèyàn yẹn àwọn náà fọwọ́ sí tí wọ́n bá gbé nìkan mú pẹ̀lú eré èèyàn àfáwọn òní kú ní sẹ́ẹ̀lì tí ì jáde láyé wọ́n wá ní ẹ má lo eré èèyàn mọ́ àmọ́ eré eku àdérí ẹja jíjẹ ni sọ́lọ̀ ni a máa jẹ́kú eré eku tó fẹ́ jẹ yìí kí ló fẹ́ fi ṣe jàmá ọfẹ́ fi ṣe bọ́ láàrin tani ti ń sọ eléyìí ti dìkílà pé ẹlẹ́bọ̀ lòun àwọn àwọn àfáà ní bẹ́yìn bá ti sọ pé lẹ́bọ̀nù ó ti fìdí ẹ̀ múlẹ̀ wọ̀n máa wá unar bàbá ti jáde láyé inú náà ní lọ ẹ̀yọ́ máa ya afẹ́lẹ́bọ̀ afẹ́lẹ́bọ̀ ọ̀rọ̀ yẹn ó gbajúmọ̀ gan láwùjọ wa eléyìí afẹ́lẹ́bọ̀ tọ̀hún afẹ́lẹ́bọ̀ eléyìí náà afẹ́lẹ́bọ̀ tọ̀hún náà afẹ́lẹ́bọ̀ dawabitu takfiri èyàn gbọ́dọ̀ mọ̀ tí wọ́n máa sọ o kéèyàn tó máa dá sí ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ kó o tó lè dájọ́ lẹ́yìn lẹ́rí pé ó ti di ẹlẹ́bọ bóyá mùsùlùmí ẹlẹ́bọ àbáfẹ́ ẹlẹ́bọ ìwọ tó ń sọ pé èèyàn ń ṣẹbọ o gbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni wọ́n ń pè lẹ́bọ kó má jẹ́ pé ọ̀tọ̀ ni tí ẹni yẹn ń ṣe ọ̀tọ̀ ni tí ìwọ ń pè é yóò wá ní bùkátà sí kó o gbálékè lọ kó o lè bá àwọn afáàpẹ́ dákan ẹ̀ka ẹni tí ń jẹ́ bọ fún mi o lè kà á tán lójúmọ́ kò láwọn wálé kó lẹ́yìn jọ́ méjì jọ́ mẹ́ta jọ́ kan náà o lè fi kọ́ ọ ẹbọ ńlá ẹbọ ńlá ẹbọ ńlá ẹbọ ńlá ó wà ní Quran àwọn afá àti kọkalẹ̀ Sheikh Muhammad bin Abdul Wahhab Najidi wọ́n ti kọ́ sínú tíra wọn ọ̀là ńlá agún jìnnà ìwọ tó pè yẹn lẹ́lẹ́bọ sí wọ́n gán dẹ́bọ mọ̀ ọmọ ẹbọ ó sì mọ ẹ̀rí tó ṣe kíni ẹ̀rí tó gbé ipe Ọlọ́run bá aláàsọ pé nǹkan báyìí o ẹbọ ni ẹlẹ́ẹ̀kejì iqamatul hujja ala mushrik ọ wàá lọ lè bá ẹlẹ́bọ yẹn ọ bá sọ̀rọ̀ ó sì wá sí fún wípé níta ń ṣe ẹbọ ni ọlọ́run sọ nínú sóra báyìí ọlẹ́ni tí bá ń ṣe báyìí ẹbọ ni ń ṣe ànábì sọ nínú àdìsí báyìí wípé ní tó bá ṣe báyìí ẹbọ ni ń ṣe ó di mélòó jama ó di méjì lẹ́yìn náà ni tí wọ́n jẹ́ ń pa wọ́n pè lẹ́lẹ́bọ wọ́n fa lọ́wọ́ wọ́n fa lẹ́sẹ̀ wọ́n ságbẹ́rẹ́ sí láyà nígbà tí àárẹ̀ ọlọ́bọ̀rọ̀ wọ́n ó ti sùn lọ kán tó fi nǹkan ra lẹ́sẹ̀ nígbà wá jí lọ́wọ́ di pé wọ́n ní iye ẹlẹ́bọ̀ kan ló mú wá fún wọn wọ́n jẹ́ ń panu àbí wọ́n jẹ́ ń pani torí òun nígbàgbọ́ nínú tí wọ́n ṣe yẹ wọ́n fa lọ́tún wọ́n ya ẹnu rẹ̀ túláàsì wọ́n dà nǹkan síbẹ̀ pẹ̀lú ògógóró àti sinapu ó tú kò tu kì í ṣẹlẹ̀ bọ̀ bó ṣe jẹ́ pé nǹkan ẹbọ ló ṣe kíni ló àmọ́ torí pé wọ́n jẹ́ ń pani ànípẹ̀lẹ́lẹ́bọ̀ lẹ́yìn náà ẹni tó jẹ́ pé ó ṣe mistake sọ̀sọ́kúsọ ọwájọ́ rẹ̀ ẹbọ ànípele lẹ́bọ ó sì gba Islam àbánsàdúrà fún lọ́ba ní èyí paripa ọkàn bọ́ lẹ́nu ẹ̀ bàbá sẹ́ kú nínú sẹ́sìn <laughs> nígbà jáde lẹ́nu ànípele lẹ́bọ pé ah ọ̀rọ̀ tó jáde yẹ ọ̀rọ̀ yẹn sì máa ń sọ̀yìn délẹ́bọ ni tí ìbá dà níyà rẹ̀ tó mì nìyẹn ayé o ayé tótó làwọn ní kí ni túmẹ̀ ah ó ní mo túbá bá a ṣe máa ń wí tẹ́lẹ̀ nìyẹn ẹni bá sì kí ayé mẹ́sàn-án mẹ́wàá ẹlẹ́bọ ni ayé o ayé kẹ ìmúlẹ̀ ayé wà ayé ń bẹ ń bi tí ọlọ́run kó wọn sí típọ̀ ọlọ́run sì ká wọn síbẹ̀ wọ́n wọlé kọ́ hìrù fọ́kọ̀ ìbáàdìhì wọn ò lè ṣe kankan nínú tọ́lọ̀mọ̀ ń ṣe wọn ò sì lè gbà kankan nínú tọ́lọ̀mọ̀ gbà nínú jọ́sìn ọ̀lẹ́láyé dọ́ọ̀fà tọ́líbù wọ́lé mọ̀tòló ọlọ́run ní ẹ̀yìn mi nínú ẹ̀sìn wa nígbà ọ̀rọ̀ wa rí báyìí a wà lọ lè sọ́ra wa kó o tó lè pèèyàn ní ẹlẹ́bọ tó bá ti pèèyàn lẹ́lẹ́bọ ó ti pè ń kèfèrí o ó sì wádìí dáadáa o tọ́lá anábì ní ìdá káfàrà rọ́jùlọ àká anábì ní èyíkéyìí nínú ọmọ ayé ẹ̀sìn tó bá pè ọmọ ìyá rẹ̀ ní ẹlẹ́bọ ó pè ní kèfèrí fakọ̀dìbá abiha ahaduhuma anábì ní ẹnìkan nínú àwọn méjèèjì tẹ̀lẹ́bọ anábì ní ẹnìkan nínú àwọn méjèèjì ó ti dẹ̀lẹ́bọ ó ti di kèfèrí bọ́yá ẹni tí ń sọ̀rọ̀ àbẹ́ni tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá dé pé lóòótọ́ bá ní ẹni yẹn ń ṣe kèfèrí náà ni ọmọ jẹ́ àmọ́ tí ó bá ṣe kúfúrù tó wá ń pè ní kèfèrí ìwọ ti di kèfèrí wájú ọlọ́run ọlọ́mọdé àgbẹ̀ ti wá o ló sì jẹ́ pé ẹnu yìí bàbá fẹ́ yanu sọ̀rọ̀ káwádìí ẹ̀ dáadáa ọ̀nà mélòó mọ́ láàfin mọ̀ pé lágbájá ẹbọ rẹ ti confirmed owó kọ ká máa pè lẹ́lẹ́bọ ó ti wà confirmed ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ tá a bá rí tí ń ṣẹbọ báyìí tá a ti sọ fún tó ní ẹ̀sìn súnà òun ọba yín ṣe ẹ̀sìn àwọn bàbá lòun ṣe ṣéwù lágbájá báyìí yóò sì dárúkọ ṣéwù yẹn lóòótọ́ alóòrùn ló fún un láṣìírí yẹn àwọn ọ̀tẹ́lẹ̀ ti yìn kí wọ́n kàn ti wá pẹ̀lú ti yìn àwa ní tíra ní gàrí tíra ní ó ti di kíni ó ti di mùsùlùmí ẹlẹ́bọ ó ti dàfẹ́ ẹlẹ́bọ

tó fi túbá padà tó bá ti túbá padà ó ti dọ̀mọ̀ ya yín ọlọ́ni wọ̀nyí ń táàbù ọlọ́ni tí wọ́n bá túbá kú mẹ́ bọ́ wọ́n aqamu sọ̀lá tán tún darapọ̀ mọ́ yín tẹ́jọ́ ń kírun wọ́n àtàwù zaka táwọn náà tún yọ zaka fa ikhwanukum fi din nígbà náà ni wọ́n wá di ọmọ ya yín nínú ẹ̀sìn wọ́n yín lámúyà túbú ńkọ́ tí wọ́n bá túbá ńkọ́ falaysu bi ikhwanikum fi din wọ́n yẹ sọmọ ya yín nínú ẹ̀sìn àárín yẹn làwọn èèyàn gbọ́yé ni wọ́n fi máa sọ pé eréyàn tó léyìn mọ́kà ẹni kèfèrí ni èèyàn ń bá yín kírun mọ́ṣáláṣí ẹni kèfèrí ni èèyàn ń gbà àwẹ̀ Ramadan ń ṣẹlẹ̀ nígbà tó jẹ́ pé yín tó kó sínú yín tó kó sí yẹn ni máa sọ yẹn di ẹlẹ́bọ ẹlẹ́bọ náà láà máa pè é títí tí ó fi túbá lọ́dọ̀ Ọlọ́run